abẹ odò ògùn ẹ̀ bò mú. iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Àbáàsì ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o ó dọ̀wọ́ gbogbo wa orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ́ o ìtàn Yorùbá tí ò ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. ṣẹlẹ̀ kọ́lá fojú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 àkọ́kọ́ irú rẹ̀ èmi náà kọ́ ọlọ́run ọba ni. àkọ́kọ́ mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba ló ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore mo sì dúpẹ́ fún ọlọ́run ọba ló ṣe wípé òun ló dá ẹ̀mí wa sí tó jẹ́ ká wà láyé tó jẹ́ kẹ́ ẹ máa rí wa gbọ́ tó sì jẹ́ kẹ́ ẹ máa rí wa wò tí ò jẹ́ ká bá ìjàmbá mọ́tò tó ṣẹlẹ̀ tí ò jẹ́ ká bá lọ ìlú náà kọ ọlọ́run ọba ni. gbúnugún kan kì í kú léwe o gbúnugún kan kì í kú léwe yóò dàgbà yóò darúgbó jọjọ ni. ẹ jẹ́ máa gbé ọmọ mi ojú tó lé ojú tó lé ọ̀nbẹ̀lẹ́gbẹ̀ mi gbágbágbá kí n máa gbé wọlé ojú tó lè ojú tó lè akọ àti akọ àti akọ àti àtijọ́ mẹ́ta hmm, hmm. ojú iṣẹ́ yìí ni kò sí nǹkan míì kò mọ̀ pé iṣẹ́ tá a bá mọ̀ ọ́n ṣe ẹbí ìdánirí bọ́lá ń bá sì ń bẹ lẹ́yìn ẹni àdàbí mímọ̀ ṣe àpò ọjọ́ mẹ́ta àsìkò gbójú ọjọ́ ṣe rí ìdú tó ní. ẹ̀sìnkú ẹ̀yà ọlọ́run bàbá mi. ìdú tó ní ẹ̀yà ọlọ́run gidi gan ni torí ó rí i pé mo sọ náà èyí tó dùn mọ́ mi ni wípé ọlọ́run ọ̀sán pé ká jọ lọ sí ìrìn àjò ìjọ náà bóòrí ọ̀bá ṣe wá jọ rí ká dúpẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ má jà fi yọ ẹnìkan o torí oríṣiríṣi ni à ń gbọ́ oríṣiríṣi ni à ń gbọ́ èmi kọ́ ọlọ́run ọba ni àwọn ilé ní àṣọ nìkan ni nígbà olójoyè ó tún ra mọ́tò tuntun èmi kọ́ ọlọ́run ọba ni nígbà tá a ti ń ṣe é bọ̀ láti bí ọdún mọ́kànlá sẹ́yìn ẹ rí wa nígbà náà wá ló ń dé ẹ má wàá bínú ẹ gbà fọlọ́run kí lá jẹ́ àbáṣe àrí òpè tó kú nǹkan ní ọ̀sán pé kì í ti yan ọba mu hmm, nǹkan ní ọ̀sán pé kì í ti yan ọba mu ẹ̀yin náà dúró dàsìkò tiyín ìtọ́lọ́run ṣe fún ààrẹ òpìtàn ọlọ́run lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ fẹ́ yìí àsìkò ni àwọn kan ti ń lo sáà bọ̀ ti pẹ́ẹ́ nígbà ọlọ́run sì ló tún yí kan àwa náà ló ní lóòótàn àìmọye àwọn èèyàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ń lò irú àwọn bàbá wa Gbóyèga Làwálè ti ń bẹ lọ́jọ́ tó ti gbẹ́ gbogbo wọ́n sì ń lo sáà bákan náà bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ń lo sáà ká tó wá sọ ti Oríyọmí Àmùsáàtì àtòsígbọ́ ọlọ́run tó wá fún ní sáàlù láàrin àwọn kìnnì tó ṣe pé ó tó wá ní rédíò tiẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé tó ṣe pé ó sì ń ṣiṣẹ́ lọ́wọ́ tọ́lọ́run tó wá fi sàánú ẹ̀ tó nílé iṣẹ́ rédíò tiẹ̀ àgídìgbò FM a rí i pé bó ṣe wọ náà ní sọlá ká má bínú ẹnì kankan ẹni tó bá ṣe fún wọn tó bá rò kó kéré lóde ó lè bọ́ ọsọ di ní ńlá kálukú ó sì mójútó sẹ́ni torí pé iṣẹ́ tá à ń ṣe o ni wọ́n ṣe pè wá lọ́sẹ̀ fi fún wa ní oyè láàfin bàbá mi olúbàdàn tilẹ̀ ìbàdàn bàbá mi tó pọ́dún márùn lórí ìtẹ́ ọba saliu ajétúnjí ajé ògúngúnúsọ kábíyèsí o ọ̀pọ̀lọpọ̀ yìí yẹn bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ wá kí wọ́n ẹ fẹ́ ṣe bákan ẹ sì á sì wà ń lé àti ìmọ̀ jáde àǹfààní nísìnyí jẹ́ ká ṣe sùúrù torí pé a fẹ́ ká ro ó mókun ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó bá ṣe kókó ṣe kókó à lè mọ̀ sọ òun ni ojú tó le ojú tó le tó gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ òtù òjíire gbogbo ọmọ kú òtù òjíire tá ní kú òtù tá a bá ní òtù iná ẹ̀ ní orúkọ ọ̀sẹ̀ ń báyé òtù fẹ̀ kú òtútù òótù ni là ń kíra ni lóòtù fẹ́ o elóko ìṣẹ̀ǹbáyé tá a ti ń jẹ́ bọ̀ àmọ́ ojú tó lé ojú tó lé lásìkò yìí ọwọ́ yẹ kọ́ ọmọ Yorùbá ó yẹ ká pera wa o ó yẹ ká pera wa gbogbo gómìnà ẹ jẹ́ ká pera wa gbogbo aṣíwájú èdè ẹ jẹ́ ká pera wa gbogbo aṣíwájú nílẹ̀ Yorùbá ẹ ká pera wa o gbogbo lọ́balọ́ba torí pé yorùbá ní pé àìlásọ lọ́rùn pàká ó tó àpérò ọmọ eríwo ojú tó lé ìjọba àpapọ̀ ń fìyà jọmọ yorùbá ọmọ yorùbá náà tó ń fìyà jẹra wọn. ẹ jẹ́ kókó bẹ̀rẹ̀ nípa tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó lọ tá a bá wò ó ọjọ́ ti pẹ́ tí àwọn fúlàní darandaran tí wọ́n ti ń wọnú oko ilẹ̀ yorùbá tí wọ́n ń ṣọṣẹ́ wọ́n ń boko jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ dáko mọ́ àwọn egede lẹ́ẹ̀mọ́ bá lórílẹ̀ oko wa tí wọ́n ń dá oko ìjọba àpapọ̀ sì ń gbé owó kàbìtì kàbìtì kalẹ̀ fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún ètò iṣẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ bá dókè ọ̀yà ẹ rí wípé àwọn àgbẹ̀ tọ́jọ́mọ bíbí ni wọ́n ń dá oko àmọ́ tẹ́ ẹ bá dẹ́dọ̀ àwọn àgbẹ̀ tí wá ń bì owó tìjọba gbé fún yín kọ́ àwọn òróró kankan o ilẹ̀ sì lọ rẹpẹtẹ ilẹ̀ tí ń bẹ ní òkè ògùn nìkan ojú tó lé òkè ògùn nìkan mo pè ó sórí gbogbo tí à ń pè lókè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ èyí sọlẹ̀ ìbàràpá o òkè ògùn lásán èyí tí ìsọlẹ̀ ìbàdàn òkè ògùn nìkan ó ju gbogbo èyí mọ́gbọ́mọ̀sọ́mọ́ o òkè ògùn nìkan ó ju gbogbo tá à ń pè nípínlẹ̀ ọ̀ṣun lónìí lọ. Hmm. ilẹ̀ tí wàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tó dá oko tó tó gbogbo ilẹ̀ yorùbá jẹ lókè ògùn ká tó wá aṣọ lẹ̀ tí ń bẹ nílẹ̀ ẹ̀gbá ká tó wá aṣọ sílẹ̀ èkìtì ká tó wá aṣọ ilẹ̀ eh, ondo tó ṣe pé àwọn tiẹ̀ mú sí àgbẹ̀ lọ́kùnkúndùn nípínlẹ̀ ondo ká tó wá aṣọ ìpínlẹ̀ ọ̀ṣun ká tó wá aṣọ ìpínlẹ̀ kwara wọ gbogbo àwọn ọ̀fà ìgbòmìnà ká tó wá aṣọ gbogbo ilẹ̀ ìbàràpá kódà ní ìpínlẹ̀ èkó àwọn ilẹ̀ tó tó ṣe sí àgbẹ̀ ń bẹ ní ìpínlẹ̀ tí mo gba ìpínlẹ̀ Ògùn wọlé lẹ́ẹ̀jẹ̀bú mo ráwọn ilẹ̀ àwọn odò àwọn ilẹ̀ àwọn odò tó ṣe pé ó ṣe é dáko ó ṣe é sin ẹja ó ṣe é sin ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àgbẹ̀ míì kí ló wá dé o kí ló wá dé o ojú tó lé gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe gẹ́gẹ́ bí olùtọpinpin àti olùwádìí nípa ìtàn ní ìlú Ìbàdàn ní ìgbà ayé ibo Olúyọ̀lé ìṣubú Olúyọ̀lé bù ju ọwọ́ mi lọ hmm. ó gùn ju ọwọ́ lọ wọ́n sọ ẹ lọ wọlúwèé Reverend Samuel Johnson tó kọ nípa bí Olúyọ̀lé ṣe ń gbin iṣu wọ́n sọ bí wọ́n ṣe gbẹ́ ilẹ̀ àti àwọn koríko tí wọ́n kọ́kọ́ kó sí kí wọ́n tó gbé ṣubọ̀ wípé bí iṣu bá ṣe ń tóbi iṣu bo Olúyọ̀lé yóò ga sókè dáadáa yóò sì ṣe kíni yóò sì tóbi bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ nílẹ̀ Ìbàdàn ìyún ló túmọ̀ sí wípé ilẹ̀ wa ṣe é gbin iṣu ju tó lé lórí ko Ìbàdàn nù ó ìní Reverend Samuel Johnson sọ nípa iṣu bo Olúyọ̀lé ní ìgbà ayé ibo olúyọ̀lé ilá ibo olúyọ̀lé ata ibo olúyọ̀lé ní jẹ hmm. o sì ló lórí ojú tó lé irú èyí lawọ́lọ́wọ́ gbélé tó ṣe pé farm settlement farm settlement ó ń pọ̀ káàkiri àmọ́ nígbà ọ̀yá àwọn olóṣèlú tiwa ti sìn wọ́n da gbogbo ẹ̀rú àmójútó sí àgbẹ̀ mọ́ ó ní pé gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnà olúṣèyí mákindé tó dé tó ti kúrò ní Oh, kí lorúkọ bí tó bá ti kúrò lẹ́lẹ́yẹlé sọ̀pọ̀ ọkọ̀ ológun ẹrú tó bá ti wá kúrò lólógun ẹrú ọkàn gbọ́pà so níbi tí ilẹ̀ gbọ́pà ti parí hun eh, ilé ìtura kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ láti ibẹ̀ lọ ó ti rí àkọlé tẹ́ gbé síbẹ̀ Ministry of Agriculture ọwọ́ a máa tan ilẹ̀ lọ títí títí títí tó fi dé ojú rin rélùwé tí wọ́n ẹ̀sẹ̀ ṣe oníbejì hun tó tó wá máa fi lọ sí ìdó ọmọ kanlẹ̀ yìí lọ ilẹ̀ tó wá lọ já àkùfò ìní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn fẹ́ sọ di farm estate ilẹ̀ ń pọ̀ tó ṣe pé ó tó dáko ó tó sin nǹkan ọ̀sìn ìní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fi wá ń gbé títì míì lọ sí ọ̀nà àkùfò láti apẹtẹ àwọ̀tán títì míì tí wọ́n ń ṣe kò sí láì fi ń bí èyí o kì í ṣe ìtọ́ bá jẹ́ tó ń kálukú àwọ̀ ọ̀sọ́ kì í ṣe pé ká wá máa wá sọ̀rọ̀ ká dìjú ká máa wá rí nǹkan tíjọba fẹ́ ṣe àbí tíjọba ń ṣe lọ́wọ́ tolùkọ́ èmi èso lọ́sẹ̀lú èyí ó jẹ́ mọ̀ yìí pé ní láwọn kápítà wa gangan àwọn ilẹ̀ ìgbèríko ń bẹ o tó ṣe é dáko ká tó wá aṣọ àwọn ẹsẹ̀ kùkú ojú tó lé ojú tó lé nígbà táwa gbọ́ tí ó yìí pé bí wọ́n bá kó ata òkè ọya ni bí wọ́n kó su wá òkè ọya bí wọ́n kó rẹ̀ sì wá òkè ọya ah, kí ló dé o kí ló dé o lọ́jọ́ tó ti pẹ́ láti mọ̀ yìí pé ilẹ̀ orílẹ̀ Ṣakí òkè Ògùn ni àwọn èlùbọ́ gidi wà tá a ti ń rà á kí ló dé tí ìjọba ò ṣeṣe kí ni o kí wọ́n kó àkábẹ̀ kí wọ́n sì túbẹ̀ sí pé gbogbo èlùbọ́ tá a fẹ́ máa jẹ o ibẹ̀ ni kó ti máa wá ojú tó lé mo wá ráwọn rẹ́ẹ̀sì táwọn haúsá ń tò oríṣiríṣi ẹ̀pà ẹ̀wà tí wọ́n ń tò rẹpẹtẹ ìjọba wọn ń lọ́wọ́ sí i ìjẹ́ ìjọba tiwa àwọn gómìnà wa mẹ́fẹ̀ẹ̀fà ẹ jẹ́ ká pè wọ́n ẹni wọ́n tọ́ka sí àṣeyọrí kan báyìí tẹ́ ń ṣe nípa ètò àgbẹ̀ ètò ọ̀gbìn tẹ́ ń ṣe fáwọn àgbẹ̀ ojú tó lé nígbà tí àwọn ará òkè ọ̀yá làwọn ò ní kó ata wá mọ́ àmọ̀mọ́ bá tá ṣe rí láàrin ọjà ọfọwọ́ bà wá ojú tó lé àmọ́ àmúmọ́ra ṣùgbọ́n tiwọn ni ó jù ojú tó lé tiwa làwọn ò ní fi rírà àwọn pàdánù owó wọ́n sì pàdánù nǹkan ọ̀gbìn hmm. àti wá ń gbọ́ nìsín afẹ́ máa kó nǹkan padà wá àbẹ̀yìn àbẹ̀yìn gómìnà wa bí àwọn ará òkè ọ̀yọ́ bá kó nǹkan padà wọlé yorùbá wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ letter of apology pé àwọn ò ní ṣerú ẹ̀ mọ́ sí gbèlè ta ṣe pé àwa gan ọ̀fẹ́ mọ́ ètò àgbẹ̀ tiwa ni ẹ mójútó wọ́n rò pé àwọn ò febi pa wákàbà lè dẹrú wọn hmm. so ti ní nǹkan káyọ̀ ní mọ̀ pé mo ń sọ nígbà mo sọ níjọ́sí mo láwọn ará Abẹ́òkúta wa ni wọ́n lórílẹ̀‐èdè kan náà nu o ìjọba sì fọwọ́ lẹ́rẹ̀ ìjọba àpapọ̀ wọn láwọn ò ní kó jẹ wọ̀lú mọ́ o àwọn ò ní kó jẹ wọ̀lú wọwọ́ lẹ Yorùbá mọ́ ọ̀wọ́ amọ́tọ́ wá dùn mọ́ mi jù ìpínlẹ̀ Kwara tí wọ́n ríra wọn bíi Àrèwá ṣé wọ́n wá Àrèwá mo ò jó ń jọ wọ ìpínlẹ̀ Kwara tẹ́ẹ̀fì mẹ̀yìn ará Kwara ẹ̀ ẹ́ ṣe àárẹ̀wá ilẹ̀ Yorùbá ni yín tiwantiwa ni yín ṣèbí oúnjẹ ọ̀dọ́dọ̀ ẹ wo bí ẹ ti lọ sí náà ibi tí òkè ọya ti pin náà wọ́n ti ṣe náà pé oúnjẹ ò ní wọ ìsàlẹ̀ bí Ìlọrin bá tiẹ̀ sọ pé òun rè wá ṣé Ọlọ́fà ọba aládé só rè wá ṣé àwọn ilẹ̀ ìgbòmìnà ṣé wọ́n rè wá ṣé lẹ́sì ẹ̀ rè wá ṣó òró rè wá àbí ìrẹsà só rè wá. àbí gbogbo àwọn èkìtì àwọn èkìtì èkìtì èkìtì níbẹ̀ nípínlẹ̀ kwara ṣé wọ́n rè wá ṣàó gan ní kọjá àlọrin só rè wá. àwa wò ẹja mójútó iṣẹ́ àgbẹ̀ kíyọ̀ ọmọ bàá jẹ wá ojú tó lé ojú tó lé kí mo ní ká mójú tó kí yọ ẹja dáko ká lè róhun mú jẹ ẹja dáko ká lè róhun mú jẹ kọkùnrin ó dáko kóbìnrin ó dáko ẹja dáko ká lè róhun mú jẹ a sì ń pè ẹ̀yin gómìnà wa gbogbo owó tí báńkì àpapọ̀ central bank ń gbélẹ̀ fún iṣẹ́ àgbẹ̀ níbo lẹ̀ ń kó sí níbo lẹ̀ ń kó sí olè lọ́pọ̀lọpọ̀ yín kò bẹ̀rẹ̀ lórí àwọn tí ń bẹ ń bẹ o àwọn tó ti lọ náà ń bẹ wọn o aṣèrè ń kọ́rọ̀ ọjọ́ láìmẹ́ni tí ó na ara yín ẹ fi ti gómìnà Abíọ́lá Ajímọ̀bí ẹ fi sàríkọ́gbọ́n lẹ́yìn ọdún kan tó kù lórí àpèrè lọ́mọ gbèsè ìgbà tó yẹ kó gbádùn gbogbo ọ̀rọ̀ tó kó jọ ní ń pè láyé nu ayé náà nu àtàyè kọ́ ẹ mójú tó sí àgbẹ̀ ojú tó lé ó rí i pé mo máa ń sọ níjọ́ mo lọ sí láti ìlú Ìwó tí mo lọ sí Ògúndìgbàrú ọ̀kadà tó gbé mi ó rìnrìn wákàtí kan kó tó débẹ̀ inú igbó inú igbó náà ni ilẹ̀ oko bákan náà gbà mo lọ rí bàbá yìí ní ọrùn alájàta láti àkùfò pẹ̀lú pé o tún gbé mọ́tò lọ́wọ́ o tún drive fifteen minutes inú igbó ni ọ̀dọ́ sì tún lọ rẹpẹtẹ tó tún lọ já ọ̀nà ìsẹ́yìn kí ló wá dé tá a mójútó gbogbo ilẹ̀ tó bá lọ sílẹ̀ ìjẹ̀bú ilé oko ń bẹ àwọn wá ń káwọn fúlàní wá wọ́n ń boko jẹ́ àwọn fúlàní ń gbalẹ̀ nílẹ̀ yorùbá wọ́n wá tó ń dáko wọ́n ń lé àwọn àgbẹ̀ wa ẹja amójútó sí àgbẹ̀ ìmọ̀ràn mi àkọ́kọ́ fáwọn gómìnà wa nù iṣẹ́ àgbẹ̀ táwọn ará bí ọba kó jẹ wá tí ọmọ yorùbá ọba gbà ní o tọmọ yorùbá ọba gbà wọ́n kọ letter of ó dùn ẹnìkan jẹ nìkan lọ ẹ bá kó jẹ yín lọ sáàdì ẹ̀yin wèrè kí ni population sáàdì population ilẹ̀ yorùbá a lé ní sixty million a ní sixty million ẹ máa kó lọ nìjẹ́ ẹ máa kó lọ sá ẹ̀yin tó ní yín ti burú àṣeyọdún yìí àfọ̀njẹ yín mọ̀ wọ́ọ́ bíi àbá nílẹ̀ àdàkọ àṣìṣe àgbẹ̀ àfẹ̀bí mọ́nú fọ́dún kan ọ̀rọ̀ wa ti dàbí ọ̀rọ̀ Joseph ní ilẹ̀ Egypt ni àfẹ̀bí mọ́nú fọ́dún kan kò ebi ọ̀pá wá ojú tó lé dandan ní ká jẹ màálù ni a màlẹ́jà a sì màlẹ́jà tata ní àtẹlùbọ̀ wọn eh, ojú tó lé ojú tó lé mo wí mo kọ́ tí a bá lọ gbé ọ̀nà ọjọ́ tì gbogbo nǹkan tí ń bọ̀ láti èkó tí ń lọ sókè ọya ẹ mọ̀ pé orí ti burú tá a bá lọ gbé ọ̀nà tá a bá lọ àwọn èsè ka ẹsẹ̀ ní bíbí ti yìí ni ìrọ̀rùn láàgbà yorùbá nation tá a fẹ́ gbà tá a bá ní tírélà kankan gbọ́dọ̀ lọ sókè ọya gbogbo àwọn iléeṣẹ́ lálálá yín wò tó bẹ̀ láàrin ọ̀sẹ̀ kan wọ́n dẹnu kọlẹ̀ gbogbo nǹkan amáyédẹrùn tí ń ti èkó lọ gbogbo ọkọ̀ ní gbogbo nǹkan tí ń ti pọ́ọ̀tù wálé kó lọ àti nílẹ̀ yíbò ta lójú ó tì ẹ̀yin lẹ́ẹ̀ pàdánù bẹ́ẹ̀ làwọn ọmọ ṣe bámúbámú là á yó bámúbámú ṣèbí pápá ìpínlẹ̀ ká lọ ímpọ́tì oúnjẹ wa ká máa ímpọ́tì oúnjẹ kan tí nǹkan àgbẹ̀ tí nǹkan èrè oko owó fi jáde oúnjẹ ọba tù wá àwọn aláàbá tó máa export lọ sílùú òyìnbó ẹ̀yin tẹ́ ẹ gọ̀ ẹ bá Yorùbá jà Yorùbá ti múra yín lẹ̀ àwa fi lé yín kúrò lórí ilẹ̀ pẹ́ àgbẹ̀ wa lọ́rùn lẹ̀ nígbà tẹ́ ti rí pa ti ń lé yín wọ́n sáà fẹ́ kí ilẹ̀ yorùbá ká mọ̀ ní lọ síwájú wọ́n fẹ́ bà gbogbo gbogbo ìgbèríko jẹ́ kó ṣe pé àwọn wọn wàá mọ wàá mọ bọ́ wa gbé ìrẹsì haúsá tòmátò ojú tó lé ìjọ mọ̀ pé wọ́n ń kó tòmátò àtàtà lọlẹ̀ haúsá lásìkò tata bá tán àwọn náà àwọn èèyàn ọmọ o <laughs> àwọn òmùgọ̀ báwa náà ṣe máa ra ata àsìkò ata tí wọ́n là wáyé tó bá di àsìkò tó jò bá ṣẹyọ tó bá di àsìkò ata tiwa àwọn ò ní ńlá mọ́ wọ́n wá máa ti bí ìkó ata lọlẹ̀ haúsá òdodo òdodo ọ̀rọ̀ ni kèsè tó rújú tí mo ti mọ̀ tí èso ọ̀rọ̀ ogún ọdún ni tí mo ti mọ̀ wọ́n ń kọ́ ẹ lọ bí àwọn àgbẹ̀ ẹ lọ bí àwọn oníṣòwò ẹ lọ bí ìjọba ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé sẹ́wọ̀n etí ilẹ̀ Yorùbá kó ata lọlẹ̀ Haúsá ẹ̀ ń tẹ̀ra ṣé kò sẹ́ra ń Ṣakí àwọn mẹ́ẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́ ẹ̀rẹ̀ Ṣakí ń bẹ ọ̀ọ́ bíi. àwọn ẹ̀rọ mi tán dùn mọ́ ó ti dùn àwọn aróòkè ọ̀yà wọn ti fẹ́ kú wọ́n máa fẹ́ bẹ̀ àwọn kò jẹ́ wọ́n á fẹ́ ojútólé ìṣèyẹyẹ ríjọ mo ti délé ayé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn olórí burúkú ẹ̀mí mi pààrọ̀ mi ilẹ̀ ọlọ́ràá lílẹ̀ lọ́tọ́lọ́ fún wa ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tọ́lọ́ fún wa lẹ̀ Yorùbá ilé bí ọ̀pá èyí tó ipá sálẹ̀ mélòó olórí burúkú wọn àwọn kọ́ wọn nílẹ̀ o àwọn bíi kí lorúkọ Benue kẹ́tù sàwọn Haúsá Fúlàní àwọn Benue ni wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ o tẹ́ fẹ́ kú ẹ̀yin lílẹ̀ tó lè gbé sẹ́yìn lílẹ̀ tó lè gbé èlùbọ́ tó lè gbé ẹ̀gẹ́ tá a fi ṣèlùbọ́ ẹ̀ alágbàdo gbogbo nǹkan tá a fẹ́ la ní ìwọ̀nba tó bá àjọ pinlẹ̀ yóò bá sì lójú àánú tó bá ti rí báwọn níta bá ní àjọ jà mọ́ra wa lọ́wọ́ sí lọ́dún kan òjò ló ti fẹ́ sẹ́lulẹ̀ ẹ múra sí o ẹ sílẹ̀ dáadáa àwọn wèrè ti jẹ gbèsè wọ́n ti jẹ gbèsè àwọn òpònú ti jẹ gbèsè ẹ fi fi pààrọ̀ Yorùbá orí yìí burú orí yìí burú àtẹ̀tí tì yìí ojú tó lé ẹ̀yin gómìnà wa ni mo bẹ̀ ẹjọ́ nítorí ọlọ́ ẹja gbọ́rọ̀ òṣèlú ti àtẹ̀yìn ọlọ́lá èyí tọ́lọ́ ń bẹ́gi ọ̀là fún ẹja mójútó sí àgbẹ̀ ẹ rántí pé Yorùbá ni wá ọmọ aládé ni wá ìjọ ọmọ Odùduwà ìjọ ọmọ Ọbàtálá ìjẹ Ìdó ìjọ Olúfọ̀n ìjọ ìjọ Àrẹ̀sà ìjẹ Ọ̀rànfẹ̀ ẹjẹ àgbà yìí pé a níbi méjì tá a lè tọ́ka sí pórìrùn wájú ilé Ifẹ̀ lọ́mọ aládé ń gbogbo wa ẹjẹ amójútó sí àgbẹ̀ yín lọ́ba lọ́ba ẹ̀yin gbọ̀rọ̀ kìnní ẹ̀yin òyìntẹ́ wà nípò òṣèlú sẹ́yìn náà ti rí báyìí sẹ́ni pé wọ́n tẹ̀sí microphone lò <laughs> àmọ́ lọ́wọ́ ọ̀gbà fún wọn ojú tó lé níjọba ojú nílé ayé ìsìn yẹ̀yẹ̀ rí ìsìn yẹ̀yẹ̀ àwọn òpònú wọ́n fẹ́mi pààrọ̀ mi ebi ọ̀pá yín ku ẹ̀yin wèrè ẹ̀yin wèrè nàkì àṣẹ ẹ̀gọ̀ ẹ̀ńbá yóò balẹ̀ mọ́ ta sí yóò balẹ̀ ta sí ojú tó lé. ilé èkejì mo kí kábíyèsí ọba adétòkunbọ̀ ọba tẹ́jú òṣó ojú tó lé kábíyèsí sọ̀rọ̀ ọfà kò mú òkun yọ ọ sọ̀rọ̀ akin wípé kí wọ́n ṣọ́ra o ìlú ogun tẹ̀yìn ará òkè ọ̀yá ń lù tí yorùbá bá bínú apá yín ò ní í ka o èyí ni ó sì dùn jù lómi dùn ń gbẹ̀gbẹ́ tó ń jẹ wá ta ló dùn èyí náà lé èyí lẹ́lẹ́ tó ń jẹ mẹ́ èyí náà lẹ́ tó ń bẹ̀bẹ̀ àwa gò sì jẹ àti yó síbi wá pa wá nígbà tá ẹ̀ ti kó jẹ wá ní ìsinsẹ́ tí wá rògbò ebi jíjì ẹ̀yin òpònú àwa tó ṣe yí pé bẹ̀rẹ̀ republic múlẹ́gbẹ̀ wá àwa la ní Togo àwa la ní Ghana ẹ̀ dára yín àwa la sì ní pọ́ọ̀tù <laughs> àwẹ̀ tí ó dùn tabati sílẹ̀ ní ìsìnkú lòkè ọ̀yà mọ́ pípípí lẹ́ẹ̀mọ́ kú tẹ́ mọ́ tẹ́ ìlera lẹ́ẹ̀ní rí nǹkan ìlera nígbà tẹ́ bá lábẹ́rẹ́ gangun àbíjẹ́ bá fi pléèlì kó wà àwọn alágbára yín nìkan ni ó sì mọ ni ẹ̀ ń tara yín ẹ̀ ń bá Yorùbá fà àwa tá a ti múra lẹ́dẹ̀ yìí pọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ ó gba àwọn ọmọ yín dàbí so lórí bẹ̀ láàkọ́kọ́ lé dànù ẹ̀ ẹ̀ mọ̀ kankan tí ì gbogbo àwọn OPC wọ́n jà yí pé àníṣe Yorùbá lẹ̀ gbọ́dọ̀ pọ̀ ní pọ́ọ̀tì kò tiẹ̀ bẹ́ẹ̀ sí Yorùbá kankan bẹ̀ mọ́ káwọn OPC tó lé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí wa sọ̀rọ̀ àmọ́ kábíyèsí wa ní kọ̀sọ́ba kankan tó fẹ́ gbowó ẹ sọ̀rọ̀ akin lóòótọ́ àmọ́ kábíyèsí inú yín ni kẹ́ ẹ mọ ọba adétòkùnbọ̀ tẹ́jú oṣó àwọn ọba tí ń gbowó ń bẹ àwọn ọba tó ṣe pé tẹ́ bá rówó wọn lè tààràn wọn ń bẹ ojú tó lé àwọn ọba bíi àfọ̀njá ń bẹ. Mm ojú tó lé ojú tó lé àwọn ọba bí àfọ̀njá ń bẹ tó ṣe pé wọ́n lè tàràn wọn tí wọ́n bá rówó àwọn ọba bí oníkòyí jọ ń bẹ tó ṣe pé wọ́n lè torí owó wọ́n lè torí ipò kí wọ́n torí ipò kí wọ́n dẹrù fúlàní ẹ lọ wo lẹ́yìn ikú àfọ̀njá one to fifteen lórí ìtàn yorùbá eh, tv lórí youtube ìtàn yorùbá tv ẹ lọ wo lórí ìtàkẹ́tẹ́ ìtàn lẹ́yìn ikú ààrẹ ọ̀nà lẹ́yìn ikú ààrẹ àfọ̀njá lẹ́yìn ikú ààrẹ àfọ̀njá ẹ lọ wo lórí youtube ẹ lọ wo one to fifteen ẹ rí gbogbo àwọn ọba tó kó wa sí wàhálà tá a wà dòní àtàwọn alágbára ẹ rí wọn. ṣùgbọ́n mo kí kábíyèsí ẹ sọ̀rọ̀ akin ṣùgbọ́n inú yín ni kẹ́ ẹ mọ̀ bẹ́yìn ṣe rí kọ́lẹ̀ lòmíì rí ìka ń bẹ àwọn kan ń gbowó àwọn kan torí owó torí mọ́tò ká máa gbáyìn kò sí tí wọn ò lè fi ra wọn pè kò sí tí wọn ò lè kábíyèsí jáde sọ̀rọ̀ pé tí wọ́n bá mú gbòó tí wọ́n bá mú Sunday Igboho ìjà àti wàhálà wọn ń wá ojú tó lé tó bá ṣe pé bẹ́ẹ̀ làwọn ọba ńláńlá wa lè sọ̀rọ̀ bóòlì ọba ṣe dáa tó kíkà bá wa òní ọ sọ̀rọ̀ yìí pé ẹjọ́ kò jẹ́ wàhálà ti dé kọ́ọ̀ni kíta òní bá ti sọ̀rọ̀ kí bàbá wa aláàfin ó ní tọ́ọ̀ni wí mọ́mọ́ sí i káwùjalẹ̀ ìjẹ̀bú ó ní bẹ́ẹ̀ ni kálákí ó ní bẹ́ẹ̀ ni kólúbàdàn sọ pé bẹ́ẹ̀ ni àtàwọ̀jà ọ̀wọ́ àràgùn olóòwú tó fi dé ọba Déjì Àkúrẹ́ ọba ọlọ́wọ̀ <laughs> ojú tó lé ọba ìwé adó kí gbogbo àwọn ọba lọ́ba lọ́ba ọlọ́pàá kí gbogbo wọn sọ̀rọ̀ ojú tó lé Yorùbá bá bọ́ nínú òṣòro àmọ́ báwọn bàbá wa ṣe bu ẹ̀kẹ́ dé wọ́n ni àwa ń sọ àwọn bàbá wa ń bẹ lẹ́yìn wa àṣọpẹ́ ẹ̀ sí lẹ́yìn wa ọba ẹ̀ sojo hmm. lóòótọ́ ọbẹ̀ yìí tí kẹsàlédé máa ń jáde sọ̀rọ̀ gbogbo ìgbà àmọ́ ìgbà bá yẹ ká sọ̀rọ̀ a rí pé ọba sọ̀rọ̀ kí gbogbo ayé ó sì rí i pé ọba ṣe kí ni o ọba sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kábíyèsí wa ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ àmọ́ ibi tẹ́ ẹ wà gbogbo ọmọ Yorùbá ń pariwo ìnira ojú tó lé mọ́ ń sọ ẹ dákọ̀ ojú ọ̀nà kan da nílẹ̀ Yorùbá láti Kaduna dé Àbújá street light lọ ni ẹ dákọ̀ ìlú kan sí ìlú kejì nílẹ̀ Yorùbá tí street light wà bí títí ti da látọdún kẹẹ̀ẹ́dógún tẹ́ ti ń ṣe ọ̀nà èkó síbàdàn òun ìparí ẹ̀ ṣèbí ọ̀nà kan náà láti kò jàǹbá mọ́tò yìí àbọ̀nà kankọ́ tọ́lọ́hún ò pa wá mélòó ni ìwò síbàdàn tọ́nà ọ̀dà mélòó two thousand and seventeen tẹ́ bá lọ wo mo dẹ̀ ti ń pariwo nípa àwọn ọ̀nà ìbáwá la ń lọ káàkiri tá à ń lọ ń gba ìtàn ẹ dákọ̀ ọ̀nà tó dáa yanjú nílẹ̀ yorùbá ẹ dákọ̀ ọ̀nà tó ṣe pé ìjọba àpapọ̀ lónìí nílẹ̀ yorùbá tí wọ́n mójútó kí ló dé ẹ̀rù títí ọmọ bà wá àwọn ọmọ wa wà ń lóye lówó onílé wálé ẹ̀rù ń bà gbogbo èyẹ pípé ní pé àwọn ọ̀mọ̀lé wálé <laughs> ibẹ̀ ní làwà kú wa kọ̀tán ojú tó lé. ẹlẹ́ẹ̀kejì mo wá kí ọ o bàbá mi ọba olúwo tilẹ̀ wò ọba àbúrọ̀síìdì adéwálé àkànbí tẹlúwa bàbá ẹ ṣọ́ra lásìkò yìí o lórí tẹ́ ẹ̀ mọ̀ ń sọ o lórí tẹ́ ẹ̀ mọ̀ ń sọ à ń sọ̀rọ̀ nípa bí àwọn fúlàní ṣe ń pa àwọn èèyàn nípakúpa bàbá wa ẹ̀ láwọn fúlàní ọmọ ọbọ̀ nílẹ̀ èwú lóòótọ́ ní ẹ sọ ni wípé àwọn fúlàní tí ì bá ṣe ọ̀daràn ẹ gbà wọ́n kì í ṣerú àsìkò lèèyàn máa ń dárú orin bẹ́ẹ̀ o torí wípé ẹ ṣe ọba àwo nìkan o ọba alẹ̀ ìbàràpá tí wọ́n ti ń pa àwọn èèyàn lẹ jẹ́ ojú tó lé ọba alẹ̀ yewalé ìpínlẹ̀ Ògùn tẹ́ ti ń pa àwọn èèyàn lẹ jẹ́ ọba ilẹ̀ Ìjẹ̀ṣà tẹ́ ti ń pa àwọn èèyàn lẹ jẹ́ ọba ìpínlẹ̀ èkìtì ọba ìpínlẹ̀ àkúrẹ́ lè jẹ́ gbogbo ọba nílẹ̀ yorùbá ọba lè jẹ́ fún gbogbo wa o àtẹ̀tọ́jọ́ ọmọ ìlú yà kí etí ìsọmọ torí pé adé kan náà ojú tó lé nǹkan kan tí ń sọmọ yorùbá pọ̀ ní adé táwọn bàbá wa ń dé àti ìlẹ̀kẹ̀ àti ìrùkẹ̀rẹ̀ tí wọ́n fi sọ́wọ́ tí ọba sáré lórí ọba wọn kò sí nǹkan kan tá a fi ń pọba lọ́ba torí náà bàbá wo olúwo kìí ṣe àsìkò yìí lèyàn máa ń dárú orin bẹ́ẹ̀ o kìí ṣe àsìkò yìí lèyàn máa ń dárú orin bẹ́ẹ̀ torí wípé ibi tó ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ kò kéré láàrin Òṣogbo sí Ìbòkun ní àná wọ́n pa ẹnìkan àwọn Fúlàní sì tún gbé àwọn àwọn èrò tí ń rìnrìn àjò tí ń dá ọkọ̀ wọn dó wọ́n gbé wọn lọ tefétefé àti ìgbúrò wọn gbogbo ìwé ìròyìn lọ́mọ̀gbé sásìkò la gbọ́dọ̀ máa wá dá orin àsìkò la gbọ́dọ̀ dá orin ìbáwí ìní ẹ má bá Fúlàní ṣe ìní ẹ má bẹ́yà kankan ṣe jọ́ tí mo ti ń sọ ìtàn ìsọ̀tàn dàrúdàpọ̀ yìí fúlàní tí bá ń gbé ní ìrọwọ́rọsẹ̀ tí ọ̀bá bá wájà tí ń ṣòwò rẹ̀ fúlàní tí ń bẹ́nu igbó ni àmọye fúlàní tí ń ṣiṣẹ́ ní báǹkì àmọye fúlàní tí ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ńláńláńlá àmọye fúlàní tó ṣe pé ọkàwé ọlọ́wọ́ ọlọ́lá tí ò gbé mọ́ kiri àtà bá dé sáàbò àfaralẹ̀ nìkankan ojú tó lé àní ẹ mọ̀ báyìí ṣe àmọ́ kìí ṣe àsìkò tílẹ̀ yorùbá ń gbóná lọ́wọ́ ni kí baba wo ẹ má dá orin ké fún ọmọ ọbọ̀ nílùú ìgbò torí pé tó bá délẹ̀ tán ẹ mẹ́jà á pa ẹ mẹ́jà á gbìdì oró tó ṣe wípé láéláé ihun tí àfọ̀njá dálẹ̀ láàárọ̀ yìí o ojú tó lé àwọn àtàkàn bẹ tó olùkọ́ àgbà ń ṣe mẹ́nu tínú bá bí mi olùkọ́ àgbà ọ̀fọ̀ gba àyàn ga o ẹni tó lọ ń fìtàn rán èmi mi o ṣé ìtọ́lọ̀ ti kó wa yọ́nù ìjàmbá ọkọ̀ gbogbo ohun tó kù tí ń lò láyé fúnlẹ̀ Yorùbá ni tó ló mi wípé àwọn aráabí ti ń múra mi. <laughs> ojú tó lé òní ìtótó jọ bẹ́ẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin lánàá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀gágun muhammadu buhari wọ́n mà ti jáde sọ̀rọ̀. Hmm, kí bàbá wí. ẹni tá a bá ti rí bàyè kí forty seven lọ́wọ́ ẹ̀yìn bá pa kí wọ́n sì yìn bá pa yálà ó dojú ìbọn kọ̀ọ̀yàn àbí ó dojú ìbọn kọ̀ọ̀yàn ọ̀rọ̀ nǹkan wọlé lọ́dọ̀ àwọn olórí pípé kò sì wọlé nínú ìṣèjọba àwa ara wa kò sì wọlé nínú ìjọba téèyàn bá múbọn lọ́wọ́ báyìí dúró léwo bí òfin lágbára dé tọ́kà pa àwọn èèyàn lọ́dí gàgàgàgà tọ́kà àwọn èèyàn mẹ́wàá lọ táwọn ọlọ́pàá wá dé tó sì gbébọn ilẹ̀ tó káwó òkè kó ọgbọ́dọ̀ yìnbọn mọ́ wo bí òfin lágbára dé ìdí inú tó ṣe pé tí ẹ bá mú olè ládùúgbò yín tẹ ẹ bá lù ú pa ilà àwọn ọlọ́pàá ò fi mọ́ ṣàwọn èèyàn hmm. ẹ gbọ́ ẹ bẹ́ẹ̀ ti rí mú yín tó fi lé mú yín tẹ́ ẹ fi lè lù pa ẹ ti ní àǹfààní àti mú nu òfin nu òfin ọ̀fẹ́ ká dá àṣẹ pa àbí ìdájọ́ lọ́wọ́ ara wa ojú tó lé àfẹ́ òfin èyàn òfin ẹlẹ́wọ̀n dànù láfẹ́ ẹlẹ́wọ̀n ẹ má èyàn lẹ́wà máa fi pa àwọn èèyàn wa lẹ́wà máa lẹ́ bá ìbọn ak forty seven lọ́wọ́ wọn àfẹ́ ẹ mú wọn ẹjẹ́ á mọ àwọn tẹ́ ń kó bọ́n fún wọn bí tẹ́ ti rí bọ́n ni sókù lè rojọ́ mọ́ àwọn ọ̀fẹ́ ńlẹ̀ Yorùbá ọ lè jọ́dọ̀ yín lókè ọ̀yà o tí wọ́n bá ṣe tí àwọn èèyàn bá yìnbọn máwọn èèyàn ń bí yóò di wàhálà yóò dogun o àwọn ọ̀fẹ́ rò fi èèyàn tó bá ṣe pé wọ́n bá bá ìbọn lọ́wọ́ fúlàní àwọn èmi lèmi olùkọ́ àgbà ẹ má yìnbọn pa ẹ mú ni ẹ sì fojú ẹ hàn ẹ sì jẹ́ kí wọ́n ṣèwádìí àwọn OPC ti wá ń bẹ àwọn àmọ̀tẹ́kùn wá ń bẹ inú mi dùn lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ti dìde sọ̀rọ̀ ìgbógun àwọn àgbààgbà ti lọ bá wọn a máa mú wọn a sì máa tọpinpin wọn ni kódà bá fi wọn lọ́lọ́pàá lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ méjì wọn máa bẹ nínú lọ́dọ̀ àwọn aláàbò ilẹ̀ Yorùbá táàfin mọ bó o ló ṣe jẹ́ kí ni èròǹgbà wọn sígbà bá ti yìnbọn pa wọn ẹ̀ẹ́gbọ́n ẹ̀gbọ́n lójú ara yín kí wọ́n yìnbọn pa wọn wọ́n mọ yìnbọn pa wọ́n ẹ kó wọn ẹja máa rí wọn ẹ tọpinpin wọn bó o lè bá ṣe ń wọlé gbogbo ọ̀nà bóde wa ẹ sì já ṣe ẹja ṣe wọjọ́ tí wọ́n ti ń pariwo Ṣálíù Fúlàní Ìgàngàn tí wọ́n lé akọ̀wé àgbẹ̀ gàngán fi adúrú ẹ̀sùn bá àtàbáńtà nǹkan ìjọba àpapọ̀ gbégbèsè ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbégbèsè pé kí wọ́n lọ mú Sàálì ó wà nípínlẹ̀ Kwara ó wà nílùú Ìlọrin wàdúrú ẹ̀sùn ńláńlá lọ́jọ́ fi kàn án nípa bí ṣe máa ń kó àwọn Fúlàní míì wá láti orílẹ̀-èdè míì tí ó wàá pa wọ́n tí ó gbẹ́sẹ̀ lé mọ̀ọ́lù wọn àtọ̀pọ̀ ẹ sì pé akọ̀wé akọ̀wé yìí sì kó gba àwọn fọ́tò sì kó gbẹ̀rín hàn ìjọba àpapọ̀ pé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé akọ̀wé àwọn àgbẹ̀ ilẹ̀ Ìgàngán Ìbàràpá ẹ sì pé sọ́ọ́lù wípé wọ́n fi ẹ̀sùn apààyàn kan àti ìdàlúrú sí orílẹ̀-èdè láwàáyé sọ́ọ́lù sì tún sọ̀rọ̀ ńlẹ́nu àti sọ̀rọ̀ ojú tó lé torí lèmi ọ̀faramọ́ ẹ̀yìn bá pa wọ́n ẹ mú wọn kátó pínpín ní ọgbẹ́ fọmúlà dọ́ọ̀jì ẹ̀ lẹ́yìn ojú tó lé èyí tó wá burú jù tí mo fi mọ̀ pé ìkà làwọn tó ń bẹ níjọba ojú tó lé èló lè náírà sí dọ́là sí náírà báyìí one dollar èló là ń sẹ́ ó jẹ́ three hundred and eighty naira bàbá. so ní three hundred and eighty naira ìyóò ti báǹkì tó bá mo lọ síta lọ́dọ̀ àwọn awúsálẹ̀ lóòótọ́ bá ń bẹ̀ o lè sáàbò four eighty lọ́sẹ̀ tó bá mọ́ hundred dollar lọ́wọ́ báyìí wọ́n fi fún ọ ní forty eight thousand naira. Hmm. ojú tó lé fábà ń béèrè pé ló ní owó Ghana Ghana tí ò tó wa tí ò lọ́rọ̀ ajé tó wa bá ń béèrè pé ló ní one dollar sí cd Ghana ojú tó lé bàbá mú one dollar lọ́wọ́ tó fi gba four hundred and eighty naira nàìjíríà five cd péré ló fi gbà five cd péré ló fi gbà cd márùn ló fi dọ́là kan gbà cd márùn èyí ni wípé tó bá mú hundred dollar lọ́wọ́ ojú tó lé five hundred naira five hundred cd ló fi gbà ó hmm. lè gbà ju five hundred cd lọ five hundred cd tó wa wá mú hundred dollar lọ́wọ́ forty eight thousand naira nigeria money ló fi gbà kí ló dé tí cd o tí ò fi bàjẹ́ tó ṣe pé náírà àwa tá a ní ọrọ̀ ajé tó pọ̀ jù ìkànnì yẹn ẹ̀yin awúsá yìí fúlàní ìkànnì yín ẹ̀yin owó ilẹ̀ náírà dáa ẹ̀yin lẹ̀ ẹ̀ dáa ẹ mọ̀ ọ́n mọ̀ ṣe láti kówó sọ́dọ̀ yín ni. wọn náà wo nǹkan ẹ lọ ẹ̀yin náà ẹ pe àwọn èèyàn tẹ ní ní Ghana ẹ bá ní mo parọ́ ẹ pa àwọn èèyàn tẹ ní ní Ghana pé ẹ jọ̀ọ́ o èló ni à ń ṣẹ́ sídì o one dollar si one dollar kan sídì márùn-ún ni ní nàìjíríà dọ́là kan ó four hundred and eighty naira ní black market ó jẹ́ three hundred and um, eighty ní báǹkì ojú tó lé ojú tó lé kéku ṣe pé à ń kéé ṣe pé à ń parọ́ gbogbo ayé ti dẹrùn ẹja wa já lo ilé káfíń àwọn èèyàn nínú nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n ti gbé kalẹ̀ nínú ètò ayé òun lélẹ̀ ilẹ̀ ilẹ̀ ń wò yìí ìmọ̀ bẹ́ẹ̀ àwọn ará ilé orí rẹ̀ rí dáadáa tẹ́ ẹ bá wo òkè rẹ̀ ẹ ti rí one cd one dollar ó jẹ́ cd márùn-ún ó lé díẹ̀ inú ojú tó lé ojú tó lé ní náírà ok tí náírà mo fi hàn wá a rí i pé náírà one naira tiwa sídì tiwọn tó bá mú one cd lọ́wọ́ ó fi gba sixty six naira wá ń bì torí pé kò tó bàjẹ́ sí sídì débi pé tó fi wá pọ̀ tó bá yẹn lọ́dọ̀ tiwa já wa lọ wòjé lọ gbé ti dọ́là wá ògbójọ kò kú dojúrú. ẹnì báyìí náírà ní one one dollar every fi gba three hundred and eighty one <clears throat> three hundred and eighty one naira lẹ́ẹ̀fi gbà three hundred and eighty one naira lẹ́ẹ̀fi gbà three hundred and eighty one naira lẹ́ẹ̀fi gbà ẹ wá já wo dollar. ẹ já wo ti owó Ghana ojú tó lé kọ́ lè ba lè mọ ibi tí nǹkan lọ Ghana létí lé wá ń bí inú o. o ní ti Ghana ni one dollar five cd lẹ́ẹ̀fi gbà cd márùn lẹ́ẹ̀fi gbà àmọ́ Nàìjíríà one dollar ẹ̀ẹ́fi gba cd three hundred and eighty one tẹ́ bá lọ sí black market ní sábó táwọn haúsá tẹ ibẹ̀ wọ́n ń kówó wa lọ àwọn náà wọ́n ń ṣe fún wa ẹ̀ẹ́fi four hundred and eighty naira tẹ́ bá wá mú one hundred dollar lọ́wọ́ ojú tó lé tẹ̀bá wa mú one hundred dollar lọ́wọ́ ẹ wàá fi gba kílẹ̀ fi gba o ẹ fi gba forty eight thousand naira àmọ́ tẹ bá mú one hundred dollar lọ́wọ́ five hundred cd lẹ́ẹ̀fi gbà ẹ bá ń bìjọba àpapọ̀ o kí ló dé wo? Ghana ò fi bàjẹ́ sọ́bẹ̀ lọ́ra bẹ́ẹ̀ Ghana ní nǹkan àlùmọ́ọ́nì wọ́n ní nǹkan ọrọ̀ ajé jù wá lọ bẹ́ẹ̀ population wọn pọ̀ jù wá lọ ojú tó lé nǹkan kan bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yìí ìkankan àfi tí yorùbá nation bá wáyé nìkan la tó lè bọ́ lóko ẹrú wọn àfi tí yorùbá nation bá wá nìkan la fi lè bá ẹ pé àwọn tí ń bẹ ní ghana pé èlò ni one dollar sí one cd ccd wọn èlò ni la fi ń pariwo ẹ̀yọ́ ọmọ yorùbá ẹ lójú oorun bí bẹ́ẹ̀ kọ́ ajé tilẹ̀ yorùbá ni wọ́n ń bàjẹ́ kò sí tọ́ka àwọn ìmọ̀dọ̀ làwọn ìlú wọn ọ̀bá àbàjẹ́ àwa la mọ̀ pa ní ogún tá a fẹ́ náà ní. wọ́n ọmọ ọkọ nígbà ọrọ tí wọn ń kó ìta fi ń tùlù wọn ṣe kìí sọrọ wọn ìdínà tó gbé kò fi kàn wọn. báwo ni one dollar ìṣe mú one dollar lọ́wọ́ máa wá wà ní Ghana ìwà gba sídì márùn-ún ìwà dé Nàìjíríà the same one dollar ìdè Nàìjíríà tán ìní mo fẹ́ dọ́là kan rèé o ọwọ́ ajẹ́ three hundred and eighty one naira mo tún wáá dé sábó lọ́dọ̀ àwọn haúsá fúlàní wọ́n tún sọ di wọ́n tún ní rárá o ó tún pọ̀ sọ́dọ̀ tiwa àwa la wà ń di owó àwọn <laughs> àtòfọ́ níbò lásà wọ́n tó bá mi fi ọgọ́rùn kan náírà kún wọ́n jẹ́ four hundred and eighty naira bọ́ ọ bá mú hundred dollar US lọ́wọ́ ní Ghana five hundred cd ni wọ́n fi fún ọ ojú tó lé tó bá mú one hundred dollar lọ ní Nàìjíríà ó fi gba forty eight thousand naira ní sábó forty eight thousand naira ní sábó wọ́n ń bowó wa jẹ́ kí ló dé o ẹ sì ní kájọ wà papọ̀ ìbáṣepọ̀ yóò pé. kò pé ìbáṣepọ̀ burúkú là ń ṣe ojoojúmọ́ ni náírà ń bà á jẹ́ láì nídìí ìjọ ẹ̀sìn lọ́rọ̀ ajé wa da owó wa sì ń bà á jẹ́ ọ̀dà ìtẹ ní one million ní ọdún tó lọ ìyún túmọ̀ sí pé ẹ rà ní three million lọ́dún yìí àbí ìtẹ̀ ń sọ fún wa torí pé bó bá ṣe ń bàjẹ́ ni nǹkan bàjẹ́ sí ojú tó lé yẹ bá tóbi nǹkan kan hàn ọ́ ojú tó lé mọ́ mọ́ ráyè láàárọ̀ yìí. àjọ mú nǹkan lẹ̀sẹ̀ níjọba tá a jọ wa ojú tó ní jáwá lọ fi owó hàn wá ojú tó lé já fowó hàn wá owó orílẹ̀-èdè wo ni ojú tó lé wọlé ọkọ̀ wù ú kí ni wọ́n kọ sí un náírà náà kọ́ one thousand naira. owó one thousand naira nu owó nàìjíríà ojú tó lé dọ́là ni owó dọ́là tó ga jù hundred dollar. owó dọ́là tó ga jù ní dọ́là tó ga jù ní hundred dollar ojú tó lé kí leléyìí. fifty ghana. owó ti ghana tó ga jù ní fifty cd fifty fifty cd lówó ghana tó ga jù <laughs> one thousand naira lówó nàìjíríà tó ga jù owó ti us gan hundred dollar ló ga jù ghana leléyìí àgbàtà ẹ kórìí burúkú bẹ́ẹ̀ wá owó Ghana ní fifty cedi lórí owó wọn owó Nàìjíríà òun ni one thousand naira ibi tó di burúkú ti ń bọ́ tí kì í bá ṣe pé wọ́n gbé owó ìkó ní one thousand kí wọ́n dá owó padà sí twenty naira kó jẹ́ pé lówó wa tó ga jù àbí fifty naira kíní yìí ò lè dáa Amẹ́ríkà bó ṣe kàǹkà tó wọn ò lówó láti yọ ọdún yìí wọn ò lówó kọjá hundred dollar ẹ lọ sí British ẹ bí wọ́n pè lólówó Britain tó ga jù Nàìjíríà ẹ wá lọ́rọ̀ ajé ọ̀dá one thousand owó wa owó wa di ó wa di paper ó wa di tí ò wúlò ó wá ya wèrè ọ̀dà bóun lè ṣe fẹ́ kó bóun ló ṣe fẹ́ kó one million cd pẹ̀lú fifty fifty naira yìí tí wò ní mọ̀ pé ó kówó ojú tó lé one million tiwa pẹ̀lú kínní ọba ti sin káàkiri àpò ó ti gbà á ó gbà á ibi náà fi ń ṣe náà nu ó ti mọ̀ pé hundred thousand ní ìsìn báyìí hundred di one one thousand ni ọba ti ṣe ní ìsìn báyìí ó kọ́ àpò tí wọn ò ní mọ̀ pé nǹkan kan kò ah, <laughs> èyí tí wọ́n ṣe fún wa nu torí náà gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ á dìde o ilé tó lọ o kánà ti wí pé láìsí pé Yorùbá dá wà orílẹ̀-èdè olómìnira ilẹ̀ Yorùbá Yorùbá nation dá dúró á pẹ́ lóko ẹrú àwọn tí ń ṣèjọba lé wa lórí àwọn ẹrú tí wọn ò ní kò sọ́pọlọ kankan lórí wọn àwọn ọlọ́pọlọ pípé ń bẹ nílẹ̀ Yorùbá àwọn ìjọ̀gbọ́n ńláńlá ń bẹ nílẹ̀ Yorùbá àwọn onímọ̀ ń bẹ nílẹ̀ Yorùbá ṣé wọ́n fi wọ́n pò ojú tó lé lọ́kàkiri gbogbo àwọn iléeṣẹ́ ńláńláńlá àwọn Haúsá Fúlàní lọ́ọ̀bà ń bẹ̀ ò ní rọmọ Yorùbá kankan jó olórí nígbà wọn àwọn òṣìṣẹ́ aláàbò tíjọba àpapọ̀ dà nígbà wọn ò tó yàn àwọn míì táwọn tó yàn àwọn èèyàn wọn ẹni wọ́n yàn ń bẹ̀ <laughs> ọlọ́run ní pé tiwa ń yà o ojú tó lé ojú tó lé hmm. ẹ káre láì <laughs> ẹ ṣe wọ́n ní owó Britain tó ga jù bẹ́ẹ̀ ni wọ́n ní fifty pounds náà lówó Britain tó ga jù owó Ghana fifty cd owó Nàìjíríà one thousand ẹ sì sùn ẹ sì sùn ẹ sì sùn a sì ẹ̀fẹ́ ṣe two thousand nígbà kan àmọ́ tí èèyàn five thousand ni five thousand bẹ́ẹ̀ ni ah, five thousand. àbá ah, ti wá ṣe bàbá àbá <laughs> ti wá rọrùn láti mọ kówó ká. àbó eh, olè àbó <laughs> olè ọpọlọ kí ni yàtọ̀ láàrin ọpọlọ wọn àtọpọlọ ẹran tí wọ́n ń sìn kò sí yàtọ̀ láàrin ọpọlọ wọn àtọpọlọ ẹran tí wọ́n ń sìn yàtọ̀ pín báyìí ò sí ń bẹ̀ ojú tó lé hmm. ó lè dàbí kinní o mo wí tèmi o torí pé torí ò kọ́ torí ọ̀la ni bá a bá wí lónìí bó o ní ó ṣe rí lọ́la bó o ní ó ṣe rí lọ́la ojú tó lé hmm, mo wí o bọ́bá wá wù wá ká gbọ́ bọ́bá wù wá ká mọ̀ gbọ́ ojú tó lé tó mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa pátápátá lágbára ọlọ́run tára bá ti mókun dáadáa ìtàn òkè mẹ̀sí ìta la fẹ́ bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ rẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ àwa tá à ń ṣe àtìlẹ́yìn fún ètò yín ètò wa ìtàn yorùbá báyìí náà fẹ́ darapọ̀ máwọn tí ó ń ṣe àtìlẹyìn fún wa nípa iṣẹ́ ìwádìí nípa ìtàn wa gbogbo àwọn àti wo àwọn ìtàn wa lórí YouTube àti lórí Facebook page ìtàn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn pè mí lọ́sẹ̀ tó lọ wípé àwọn ọmọ ibi báwọn kàn rí ètò ní àwọn ọmọ ibi tá a ti ń ṣe ìtàn Yorùbá page ń bẹ lọ láìkẹ̀ lórí Facebook ìtàn Yorùbá page ibẹ̀ láti máa ń go live lẹ́yìn yẹn a dẹ̀ ní YouTube ìtàn Yorùbá TV ẹ mọ̀ láwọn ìtàn wa ń bẹ ìtàn Yorùbá TV gbogbo ìtàn wa ìtàn tó lé lọ́gọ́rùn-ún ló ń bẹ ń bẹ ẹ rí ń bẹ ṣùgbọ́n tàbá go live lórí ìtàn yorùbá page láti mọ go live ẹ bá ti like ẹ ẹ máa rí wa tàbá ti fẹ́ go live ẹ tàbá fẹ́ kàn sí wa ọ láti darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alátìlẹyìn fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ẹ lè pè sórí plus two three four plus two three four eight zero two three six eight seven four three two bákan náà oníṣègùn ìbílẹ̀ kankan lásìkò àti dáwọ́ pípolówó wọn dúró lórí péèjì ìtàn yorùbá tẹ́nìkan bá ń gbé ètò kan kìí sórí péèjì mi báyìí o nípa àwọn oníṣègùn ìbílẹ̀ torí pé etí wa ti kún etí wa ti kún etí wa ti kún àfẹ́kẹ́nìkan máa fi orúkọ ìtàn Yorùbá lu jìbìtì a gbé oníṣègùn ìbílẹ̀ kankan lásìkò yìí ìgbà tá a bá bẹ̀rẹ̀ àwọn tá a bá rí pé wọ́n wọ́n dáa tí wọ́n jó lóòótọ́ tí èso ní jìbìtì ẹlòmíì wọ́n fi dáadáa bẹ̀rẹ̀ àmọ́ gbọ̀ báyá wọ́n mú jìbìtì mọ́ tá a ti rí pé wọ́n èso onírọ̀ wọ́n èso ní jìbìtì á mọ̀ gbọ́ tá a mọ̀ gbé wọn ẹ ṣe gan ni ojú tó lé ọjà máa dágbére. tí o ti ti ìgbà mi táàtún pàdé azan taiwo mi ẹ̀ ní ojú tó lé wọn bàbá mi ìgbà wo láti pàdé báyìí bàbá. ẹ lágbára Ọlọ́run à ń dúró rí pé gbogbo tá à ń ṣe à ń tiraka làwọn èèyàn náà rí wa pé ẹyọ Ọlọ́run bá wo kíní fídíò ìjàmbá mọ́tò ẹ rí pé ẹyọ Ọlọ́run ni ẹ a sì tún fẹ́ kẹ́ tún máa fi ìwúre yín kárọ̀bà lè tì torí pé àdúpẹ́ hmm, mọ́tò tó gbókìtì lẹ́ẹ̀mejì tó gbé ọba ìjẹkọjá tó tó ṣe ká pé àánú la rí gbà ṣùgbọ́n nígbà tọ́lọ́ sì ti kó wa àgbọ̀dọ̀ tó jókòó iṣẹ́ gbọ́dọ̀ mọ́ lọ́wọ́ rẹ̀ pọ́wọ́ yóò tì í ṣe mú báírò hmm, ìní tó fà tára bá ti mókun á bẹ̀rẹ̀ ṣùgbọ́n a sì ń pè fẹ́ yẹn láti bá wa dá sí ìtàn òkè mẹ̀sí tá a fẹ́ bẹ̀rẹ̀ ojúṣe gbogbo ọmọ Yorùbá ni láti dá sí àtàwọn sẹ́ẹ̀wádìí ẹnu sẹ́nà lákú lọ ìpínlẹ̀ Ọ̀ṣun la lọ ìlú bíi mẹ́ta la lọ láti lọ ṣiṣẹ́ ìwádìí náà ní kọ́lọ́ tó ní kákan ìjàmbá ọkọ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ náà yí pé kò mú ẹ̀mí lọ adúpẹ́ bó ṣe pọ̀ tó kò mú ẹ̀mí lọ torí tí à tó bàjẹ́ kọjá bẹ́ẹ̀ kò kéré tó di bí mọ́tò fi parẹ́ àmọ́ bẹ́ẹ̀mí bá wà ìrètí ń bẹ tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba àti ìjòyè mo dúpẹ́ lọ́wọ́ gbà wá tá à ń ṣe o tá à ń làkàkà kílẹ̀ Yorùbá kọba lé nílọsíwájú ìgbàgbé rẹ o olóyè Sunday Ìgbòho bẹ́ẹ̀ ni mo kí bàbá mi o ibà Gani Adam lóògùn ọ̀fẹ́ pọfẹ́sọ Banji Akíntóyè àti gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tẹ mọ́ gbogbo ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní dàrú lásìkò tiwa wọ́n sọ pé akópa tiwa kò sógun ìbọn lásìkò àmọ́ ogun ìwé ogun ọ̀rọ̀ ogun ká náwó ká nára ni ká dáàbò bo ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá kó nílọsíwájú títí ìgbà tá a tó pàdé mi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù wèrèpè láyè kó dúró títí ìgbà tá a pàdé ire o.